Exercise 2, columns 2 and 3. Shogba o gba àgbọn? Ṣé o àgbọn? Ṣé o gbẹ̀pà? Ṣé o gba ẹ̀pà? Ṣé o ṣé o gba okùn ṣé ogbata. gba ta ṣé o gba ata ṣé o gbẹran ṣé o gba ẹran. Exercise two, columns three and two. Ṣé o gba àgbọn? Ṣé o gbàgbọ́n? Ṣé o gba ẹ̀pà? Ṣé o gbẹ̀pà? Ṣé o gba okùn? Ṣé o gbókùn? Ṣé o gba ata? Ṣé o gbata? Ṣé o gba ẹran? Ṣé o Exercise 3, columns 1 and 2. Àga. Ṣé gbàga? Àgbọn. Ṣé gbàgbọn?